ń ṣiṣẹ́ ní ilé ìfowópamọ́ tí wọ́n ń pè ní báǹkì òun wá ní ẹni tí òun fẹ́ bọ́dà mi òun lẹ́ni tó ń fẹ́ sí àkáǹtì fún tí ó mọ̀ jẹ́ àkáǹtì ọ́fíìsà fún bákan náà àwọn tí òṣìṣẹ́ táwọn jọ ń ṣiṣẹ́ ó tún sí àkáǹtì náà fún the same person ẹni tí òun jẹ́ àkáǹtì ọ́fíìsà fún tí àwọn méjì ń jẹ́ àkáǹtì ọ́fíìsà fún ẹnìkan ẹni tí wọ́n sí àkáǹtì fún yìí ó wá fẹ́ yá owó ó wá lọ bá a brother tí à ń sọ̀rọ̀ tó béèrè question yìí tí brother yẹn ti gbọ́ yìí wípé ìyá owó ní báǹkì tí àwọn ti ń ṣiṣẹ́ yìí yóò ní èlé òun sì gbọ́ yìí wípé kò dáa tí wọ́n bá jẹ́ wípé òun ó ní commission nínú tí ò dáa ó wá lọ bá ẹni tí ó jẹ́ account officer kejì so ìyẹn ya lówó nínú ètò tí ń bẹ nínú ètò tí ń bẹ́lẹ̀ fún nǹkan báyìí ni pé interest tó bá wà pín sí mẹ́ta ẹni òun wọ́n fún un náà tí wọ́n fún ẹni tó bá gbowó wọ́n fún nìkan báńkì náà ló gbà ẹni kẹta ni èyí tí bọ́dà tí ó gbowó ó béèrè question yìí wọ́n ní kí ni Islam Islam sọ nípa irú nǹkan báyìí ojú wo ni Islam wo kẹ́dàkùnkẹ́ làwọn ní سوريا سوريا فلتفضل مشكورا الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه ومن والاه هذا وقف الله سبحانه وتعالى الحمد لله عليكم يكون قتلت إلا رجل من الله النبي محمد صلى الله عليه وسلم وصحبه عدد ومتبجد ونتلك أبو في níbàámu pẹ̀lú ìbéèrè tí oníbéèrè fi ránṣẹ́ wípé àwọn ṣiṣẹ́ nílé ilé ìfowópamọ́ wọ́n dẹ̀ ṣe àkáǹtì fún èèyàn kan tó máa jẹ́ pàmì ìmọ̀ mẹ́nìtọ̀ àkáǹtì ẹni yẹn náà tó lọ sí àkáǹtì mi nígbà tó wá sí àkáǹtì mi yẹn oníbàárà wọn fẹ́ gba loan ilé tí ó máa san díẹ̀ díẹ̀ àmọ́ èrè tó bá wà lórí loan yẹn náà ṣe gbọ́ yé ni mo fi ń dá padà yẹn èrè tó bá wà lórí loan yẹn tó bá wọlé wọn pín sí mẹ́ta báńkì òun tiẹ̀ àwọn uh, àkàtọ̀gbà méjèèjì náà ṣe kíni wọn náà wọ́n ìsìn méjì tó kù alákọ̀ọ́kọ́ ìpìlẹ̀ náà ni wípé fún mùsùlùmí òdodo mú mi ní òdodo tó nígbàgbọ́ sọ́nà àtọ́jọ́ kẹ́yìn tó sì ń tẹ̀lé lànà tó sọ́nà tó jíṣẹ́ aláṣọ èèwọ̀ ni kí mùsùlùmí máa ṣiṣẹ́ nílé ibi tí wọ́n ti ń fowó èlé sanwó fún wa àbí kó jẹ́ pé wọ́n rọ̀n ọ̀rẹ́bù internet gbòǹkowí ìyẹn ni ilé ìfowó gbogbo tó bá ti lé dé iṣẹ́ tí wọ́n rọ̀n on interest basis hmm. gbogbo tó bá wọlé jẹ tó fi ẹ̀wọ̀n ní mùsùlùmí kò ṣiṣẹ́ bẹ́ẹ̀ àwọn tó bá bára wọn nírú ilé iṣẹ́ bẹ́ẹ̀ kí wọ́n máa bí Allah subhanahu wa ta'ala kó pèsè ọ̀nà jẹ ní ìtòlórí fún wọn. òkà hmm. tó wá sọ pé ara fìtínà tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àáwọ̀ tó wà bẹ́ẹ̀ òun náà lè ti rí táyà arákùnrin yẹn ti rí yẹn hmm. ìyẹn túmọ̀ pé ní tí ò tẹ́ lọ́rùn ló ti ń bá gbàdé ní ò bá wọn fọwọ́ sí òun ò fi máa pẹ́ fún un. Allah subhanahu wa ta'ala ó dẹ̀ lérí ìlérí tó lágbára púpọ̀ fún gbogbo àwọn tí wọ́n bá ń dè lórí owó ilé. wa ahallallahu al-bay'a wa harrama al-riba láyé mi wa adhanu minallahi wa rasulihi ọba adẹ́dà ni mo kéde ogun fún àwọn tí àtòjíṣẹ́ òun fáwọn tán bá lówó ìlú làwọn máa jẹ. eléyìí àkọ́kọ́ àyà tó tún bẹ̀rẹ̀ ó ní gbogbo àwọn tí wọ́n bá ń jowó èlé láyé wọn ò wà ń jọ àlùkìyàmà bí ẹni tí ṣètọ́nù fọ àlùjẹ̀nù fọ ó bà wọ́n lọ́pọlọ. ìyẹn túmọ̀ yìí pé gbogbo ṣèṣì ó jẹ́ nǹkan tí èèyàn gbọ́dọ̀ sá fún un. Allah mi gbẹ̀yìn ayà yẹn wọ́n ní yẹ màákù lọ òrìbá wọ̀nyí ìfọ̀dà kan wallahu la yuhibbu kulla kaffarin àfihàn yẹ màákù lọ òrìbá gbogbo ọ̀nà fọ́ọ̀mù tó wọ ọba dẹ́dà ní ìparun yóò padà kẹ́yìn rẹ̀ wọ́n yóò rẹ̀ sọ̀rọ̀ àkọ́ gbogbo ẹni tó bá lè ṣe sàárà tí ò fún yẹn lórí gbà torí tọ́lọ́n yìí tọ́ tí mo fún yẹn dá padà yàní èmi náà fi ṣètọ́rẹ́ àánú fún ẹni yóò rẹ̀ sọ̀rọ̀ àkọ́ olóhùn ó fi ìbùkún àdìpẹ̀lẹ̀ wọ́n fi sí wọ́n ní iná lọ́la ọba aláàbí mi ò fẹ́ ó lẹ̀ kẹsàárì gbogbo ẹni tí máa ń gbowó ìlé torí pé irú ẹni bẹ́ẹ̀ kàfárín aláìmọ̀rin abẹ́ alákòjọ àtẹlé àtẹyà tí ọmọ yàrá tó kọ ìbéèrè yìí ránṣẹ́ abẹ́ aláṣọ hánú àtàlà ọ̀nà jáàmù ọ̀nà ìgbàmù aláìfọ́fà làkọ́ ọlọ́wọ́ رزقنا حلالا رزقنا حلالا يا رب اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عن رسولك يا رب العالمين جزاكم الله خير ìbéèrè kejì lọ́ba ẹ̀rí pé ẹ bá fún ẹ bá wa ṣàlàyé ẹ̀kúnrẹ́rẹ́ nípa kọlùlé àti bàbí. alhamdulilayi a rí i pé ìbéèrè sí ẹni ìbéèrè odidi àkàṣe ọ̀rọ̀ ni odidi ọ̀rọ̀ ni torí báàbù sùjúdù sàáwé ni wọ́n máa ń pè odidi báàbù kan ló fẹ́ ká pírìtì yẹn eléyìí tí ayé lè mẹ́lẹ̀ gbà wá lórí ẹ̀ àábẹ̀ aláṣọ̀rọ̀ hàn wá tààlà kọjọ kó má ṣàṣe rọrùn fáwọn àtàwé àtàwọn tí wọ́n gbọ́ tí wọ́n fi máa máyà ń tọ́mọ ní ọ̀gbà tẹ́lẹ̀ alkọ̀bùlì àti bàdé sùjúdù sàáwé náà ni wọ́n ń pè kó làwọn olùmọ̀ ní asọ̀rọ̀ sùjúdì sàrùn hmm. ìforíkalẹ̀ gbàgbé hmm. torí pé wáyé tí wọ́n fi sọ bẹ́ẹ̀ wọ́n ní àtẹ̀yàn gbàgbé ó dínkù àtọ́gbàgbé àtọ́lé hmm. ó lè fi wọ́n sára wọn. so òkè báwo ni ẹ ṣe máa ń jẹ kọ̀bìlì báwo ni wọ́n ṣe máa ń jẹ bàdí àwọn báwo ni sùjúdì sàrùn ṣe máa wà àti pé kí ni àmọ́ kí bóòlù àṣẹ máa ń tán rẹ̀ kí làá ṣe tábì sọ pé àfẹ́ tán rẹ̀ ìgbàgbé ó jẹ́ àdámọ́ ọmọnìyàn ó jẹ́ kí ni àdámọ́ ọmọnìyàn ẹni tọba adẹ́dà fi ràn òun náà ló kọ́kọ́ gbàgbé tó túmọ̀ yìí pé ànábì sallallahu alaihi wasallam òun ló kọ́kọ́ gbàgbé ó gbàgbé nínú òun ó kíráka méjì ló bá sálámà àwọn sọ̀rọ̀ bàbá ní sí ó ń ṣe ọlọ́run ìkẹ́ àtọ̀lọ́ ọlọ́run kò máa bá ṣé ẹ gbàgbé ni àbí wọ́n ti dùn arákùnrin tó rán ànábì létí wọ́n ń pè ní sórí àdé mi ò gbàgbé wàláàkì ń fìyà wọ́n mú mi gbàgbé lé àsúnà lákòókè ìfilẹ̀ṣẹ̀ súnà fún mi. tòró bàtà àlè ọmọ ìwà àpàdà máa gbàgbé. sòyẹ́ hmm. tó wẹ̀ pé wọ́n máa máa jẹ́ ká nẹ́bí ó gbàgbé so that àwa tá a wà lẹ́yìn tíró irú èyí ni ó jẹ́ ká gbádùn tó hmm. ti yé nígbà míì tó bá ṣẹlẹ̀ sí wa báwo la ṣe máa tán rẹ̀ ìyẹn túbẹ̀ láti láti kọ́kọ́ mu látara bẹ̀rẹ̀ ìyẹn túmọ̀ pé ẹni tó bá sálámà lórí rákà méjì ó fẹ́ kírun olókùn mẹ́rin tó ti yé ó wá sálámà kílẹ̀ mọ́ tó ṣe yẹn ó ti dín òkú ó tún ti wá lérun kún torí pé ó dínrùn kù ó ti kọ́kọ́ jókòó ó ṣàtáyà ó ṣàtàṣáwò ó wá sí kí ni ó sálámà ṣàtìgbà tí wọ́n rán létí kí ló tún ti ṣe yẹn ó tún ti sọ̀rọ̀ ó wá dìde sòrúfẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ náà àwọn olùmọ̀ wọn ni yóò ṣe bàbí ìyẹn ni pé yóò ṣe ìforíkanlẹ̀ méjì lẹ́yìn sálámà lẹ́yìn kí lẹ́yìn sálámà tó bá forí kalẹ̀ lẹ́mẹ̀jì lẹ́yìn sálámà kò ní í ṣe àtàṣáwù dìmọ̀ tó rọ́pọ̀lọpọ̀ mọ̀ pé àìkiri tó sàtáyá mọ́ yóò kẹ́ forí kalẹ̀ lẹ́mẹ̀jì yóò wá jókòó yóò wá sí kíni yóò wá sọ sálámà bàdí nìyẹn lápẹ̀júwe èèyàn ó ka súrà tó fàtàhà lórí ìrun ó wá gbàgbé láti ka súrà ó wá lọ kíni o ó wá lọ sí òkú ṣe mà pé kí ló ti ṣe yẹn ó ti dín ìrun kù tó tó ti dínkù yẹn kì í sọ̀ràn fatia ò kì í ṣe kíni kì í sọ̀rọ̀ yẹn tá a lè sọ wípé téèyàn ò bá mú wá kàkàsúrà lẹ́yìn fatia bẹ́ẹ̀ ni òkun kankan lè a lè sùjúdù sáwí lè gbé ó lè túnṣe tó ti yé sotúlẹ́rú bẹ́ẹ̀ bá lọ rùkú tó ti yé táwọn èrò ẹ̀yìn bá wá sọ pé subahánàlá kò nídìí kó padà wá mọ́ yóò kàn bá bá àwọn rẹ̀ lọ ni tó bá wá ṣe àtàṣáhùdì tán kò wá ní ti ìsálámà yóò wá forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì láti fi sì tán ran Sura hmm. tí ka kà lẹ́ẹ̀kan òun náà ń pè ní kọ̀bùlé hmm. ẹ má jẹ́ ká gbàgbé ìpínlẹ̀ tá a ti lọ hmm. pé wọ́n máa ń fi méjèèjì san ara wọn ó lè ṣe bàdí ó lè lè ṣe fọ̀rọ̀ lédè èèyàn ó yẹ kó sálámà ó yẹ kó jókòó ní ìjókòó àárín ìrun olóko mẹ́rin náà mo ti ń sọ̀rọ̀ lórí ẹ̀ àbí ìrun olóko mẹ́ta gan ó yẹ kó jókòó láàrin kó wá jókòó wá rò pé ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́kẹta àbí kankan ló ń lọ ó wá dìde tó bá ti lè mú gbọ́wọ́ kúrò lórí ilẹ̀ lórí orúkún tó ti lè dìde ẹ jẹ́ kó máa lọ. Hmm. sọ ṣe mọ̀ pé ìjòkó àárín ló ṣe kí ni hmm. ìjòkó àárín sì ní súnẹ̀nù ni inú súnẹ̀nù sọ̀lá inú súnẹ̀nù ọ̀run ni tí kọ̀gbìlẹ̀ àbíbà àti ṣe kí ni tó gbé. sọ tó bá wá parí àtàṣáhùdì lórí o rákà ẹlẹ́ẹ̀kẹrin tó ti yẹ kí ni ó ṣe yóò wà forí kalẹ̀ lẹ́ẹ̀mejì kó tó sálámà ó lè ṣe kọ̀bìlì ó lè ṣe bàdí méjèèjì ó máa ń ṣe kíni ọ̀rọ̀ kìí sára. kí la fẹ́ yẹn nàná lórí ẹ̀ a pé a gbọ́dọ̀ gbàgbọ́ yé àwọn àwo ni súnmọ́nù òun àwọn àwo ni fọ̀rọ̀ ìlú rẹ̀ àbí àrùkùnù àrùkànù òun eléyìí tí kọ̀bìlì gbé àbí bàdí àbẹ́yìí tí kọ̀bìlì ògbé tí bàdí ògbé ẹja sáré dá kọ̀bí méjì nílẹ̀ lápèjúwe téèyàn bá ka sóràtẹ̀lì fàtẹ́hà ó bẹ̀rẹ̀ ẹ̀rùn Allahu akbar ó ti tẹ̀kẹ́ bá tẹ̀lẹ̀ ẹ̀rọ ṣẹ́gun ó ti bẹ̀rẹ̀ ẹ̀rùn bẹ́ẹ̀ sóyè ó wá lọ ó kà bẹ̀rẹ̀ sẹ̀bi ismail bikal ala ó ti gbàgbé kó kapatia ó wá lọ rùkù tó bá rántí lórí rùkù ó láǹfààní láti padà hmm. ẹ̀gbọ́n ó ní àǹfààní láti padà sórí rùkù láti kapatia láti tó kíni láti ka súrà yẹn torí pé láàsọ̀ látàlímọ́ ni yẹ́kọ́ àbí fáṣẹ̀ àtàlẹ́kìtà kò sí ìrun torí pé ọ̀ràn yẹn gbà ni. Hmm. ẹlẹ́ẹ̀kejì ká gbé tètè kúrò lórí ẹ̀ lápèjúwe èèyàn kan súrà tòlù fàtà ó ka súrà tán ó yẹ ó yẹ kó lọ bó kó lọ sí oko ó lọ tẹ kọ̀kọ̀ ó wá lọ sùjú ó wá dé sùjú ló wá rántí ọ̀nà méjì ló lè gbà ṣe ìmọ̀ kó padà sókè bó ṣe lọ fàlẹ́ náà ló máa padà sókè yóò wá ṣe kí ni yóò wá dúró yóò ẹ̀ṣẹ̀ wá wá sí òkú tó bá yọ agbórí sókè kúrò lórí rùkú yóò ṣẹ̀ṣẹ̀ wá lọ sùjúd tọ́lá náà bí sọ̀fọ́lá pé láàsọ̀ látàlẹ́ máa ń lámìyẹ tí mo rùkú awọ́lá sùjúdà kò sí irun fẹ́ni tí ó rùkú ebi láti mọ̀ pé rúkúnù fárúdù ni àwọn kan ní fárúdù kan ní rúkúnù kò sí nǹkan kan kọ̀bílẹ̀ àgbáyé ló ṣe kí ni tí ò gbé ìbéèrè wa ni pé tó bá jẹ́ pẹ́ ni ìyẹn ò wá gbà kò mọ̀ rákà ẹlẹ́ẹ̀kẹta ló tó rántí pé òun ò kà fásíà àbí rákà ló ti rántí wípé òun ò ṣe rùkú àwọn olùmọ́ni yóò yọ rákà yẹn kúrò bẹ́ẹ̀ yóò nọlifá yẹn yóò ṣe ìgáwó rẹ̀ hmm. yóò wá mú rákà míì wá tuntun míì yóò tẹ̀sẹ̀ wá sí bàbí. Hmm. tó bá sálámà tán tó bá sálámà tán yóò àforí kalẹ̀ lẹ́ẹ̀mejì yóò wá jókòó yóò tẹ̀sẹ̀ tún wá sálámà tó hmm. sálámà ó jẹ́ méjì wallahu ta'ala bẹ̀tọ̀ ọ̀rọ̀ tá a sọ pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run àwọn olùmọ̀ gbogbo iṣẹ́ tó yẹ kí àwọn afá wa àwọn ìmáàmù gbogbo àkígbà tá a bá ti kírun tán kí wọ́n máa yànnà náà tí ìmọ̀mù kan bá dẹ̀ jẹ́ kọ̀bùlé àbúbàjẹ́ bàdí tó bá jẹ́ kọ̀bùlé àbúbàjẹ́ bàdí ẹ jẹ́ kí wọ́n ṣàlàyé fún wa kí ni wọ́n jẹ nínú kọ̀bùlé kí dẹ̀ ni wọ́n jẹ nínú bàdí kò sẹ́ni sẹ́ni tí wọ́n rántí n tó lé rán létí n tó lé mú táwọn sọ̀rọ̀ àbàtà rán ànábì létí a jẹ́ pé wà máa nà àánú tààlà wa ara súnà nùnú ara tó ń pè ní ìsìlámù nìyẹn abẹ́nú àná rẹ̀ ọlọ́kọjọ kó mọ́sá àti mọ̀wá kọ́